أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته قد كيف مولانا الله سبحانه وتعالى asọ̀rọ̀ ìkẹ́ àti ìdẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wà olùṣìkẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá nábi náà tàwọn alárin àti àwọn sọ̀hábà rẹ̀ an tẹ́lọ́n ọba wa ta'ala wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá ti gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá olùsọ́ sánú èyí wa kò láyà tọ́lá kìjàmà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah ilé àtàfin ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní tó náà ni Sahihu Buhari ti àfáwa Imam Buhari lọ́ba باب هل يدرى المعتكف عن نفسه باب سي ويكي انتو واني اتكاف كوكلي على tó bá fẹ́ rújú àtàwọn ìyàbá bẹ́ ẹ̀kọ́kọ́ kí ara tẹ̀tọ̀ ọ̀rọ̀ orí ẹ̀sẹ̀ ròyìn o báyìí ni ọ̀rọ̀ rí o báàbù alìyẹ́dọ́rọ̀ olùmọ̀tẹ́kif ìnáfsì ilé ìmọ̀sọ̀fọ́ anjú ni àdíjà àríkàfẹ́ ìmọ̀sọ̀fọ́ àtúrò pìtẹ̀ ni ọ̀rọ̀ yorùbá ni tọ́lọ́bá lọ́lọ́rọ̀ rí ọ bí ẹ̀ náà rí àgbínìkà ó wà very very important kí ẹ máa tìjẹ́ kó máa clear kó máa rújú dé kó mọ̀ fi fura sí ẹ ó di Umar bin Khattab radiyallahu anhu ó ní man arada nafsa ó lè tuhumati falayalumanna man afa abi izan man arada nafsa ó lè tuhumati ìdúgbà mi rẹ̀ gbèrègbè ọ̀nà lọ́wọ́ lè yin báyán láàyè fìlàyọ̀lù mọ́nàmọ́n àtà àbí ìzọ̀nì ìbáròrò kòrò sí mọ́ bílé mú ń tàn ìbáròrò kòrò sí mọ́ bílé mú ń tàn ó di èyí tí wọ́n lórí rìn tí ọba mú ó di wà ni èyàn máa ṣe جزاكم الله خيرا حدثنا اسم سلطة ومن عن تسناي حدثنا اسماعيل بن عبد الله قال اخبرني اخي عن سليمان عن محمد ابن ابي عتيق عن بن شهاب عن علي بن حسين رضي الله عنه أن صفية بنت حيي أخبرته وما واحدة صفية يوان النبي صلى الله عليه وسلم ثم جمع بين حيين وحدثنا علي عن عبد الله حدثنا سفيان كان سميت زوري يخبر عن علي بن حسين أن صفية أتت النبي صلى الله عليه وسلم وهو معتكف إذا صفية أو بعد النبي وأنه اعتكاف لما رجعت مثلا قال له قري رسول الله صلى مشى مع بالوان قالوا يا نبي بما في سبيلي أبصرته رجل من الأنصار على قول جواري والنوم أنصاري فلما أبصره دعا وعلي أقوي قال تعال وإيه سفريا أن تريد سفريا ميوم ẹni tó rí inú ìjáàbù tó wọ ní kọ́ọ̀bù yìí o sọ̀sílẹ̀ ìyàwó mi ni o ìwọ́n máa ká lọ sọ هذه صفية بنت صفية ثم قالت له يا رسول الله ينير قوسي فإن الشيطان كل الشيطان يجري من بن آدم ما سبيل العقب من بي آدم مجرى الدم بقول بتجن دين الشيطان ما دي ìpínlẹ̀ ìdílé ara ọmọ ìrìn ṣètò ọmọ adé nísìnyí gbúdọ̀ kù sí lọ́kàn yìí kò kúrò sọfíà ọlẹ́ìlá kò sí lálẹ́ lọ́wọ́ bá ní kára wà alùhùwà ìlà lẹ́yìn ọ̀sámi jù báyìí jù alẹ́ náà lọ́wọ́ bá wallahu ta'ala alam 2040 باب من أخرج للإتكاف عند الصبح باب أن تكوني إتكاف لا صباح tó parí ìtìkàfẹ́ tó wá kú lásùgbà àti kìlọ sí ìdí حدثنا عبد الرحمن ابن بشر بشر حدثنا سفيان ابن جريج عن سليمان على حوال حال ابن أبي نجيح عن أبي سلمة عن أبي سعيد قال سفيان وحدثنا محمد بن عمرو عن أبي سلمة عن ابن أبي سعيد قال وأظن أن ابن أبي وليد لبيد جفنا عن أبي سلمة عن أبي سعيد قال اتقف مع اتقفنا مع رسول الله صلى الله عليه وسلم عشر أوسط في بأسعيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نمي واتعري في دي 20 من رمضان فلما كان السفية العشرون ما قلت ilẹ̀ wa máa ní ẹjọ́ di 20 tọ́lùkà kọ̀wé ní 20 sílẹ̀ máa ذكرنا متاعنا فأتانا رسول الله صلى الله عليه وسلم أكثر والدنا بكيتو علمي أتكاريه أتما نصيب إليه أتانا رسول الله صلى الله عليه وسلم قال نقي من كان يتكفى فليرجي إلى موتكفه إذا ما شيء تكافه kọ́kọ́lá sínú ìtìkàkù rẹ̀ kọ́kọ́lá síbi tó kọ́kọ́ sí فإني رأيت هذه الليلة ورأيت رأيتني الزد في ماء الوتين تلوروني إميري المصدب لاني يكاتومي فلما رجع إلى مت... فلما رجع إلى متكبئي وهذا السماع قد ما أطلع في المتكافئ تكافره وارك جسوء وامتلت وجواره الذي بأصل بالعك بالجبلود بالجلي قد حاجة السماء من آخر ذلك اليوم كما أصفجوا ني وكان مسجد عريشا بل ما فيه مريوة قلوة في رفيمك قد رأيته على أنفه ra'aitani asar ma'a wakil ma lórí mú ẹ̀ àti gbogbo ayé tó fi sojúd àpẹẹrẹ àmì omi àti yẹ̀pẹ̀ tó yílá 2441 2441 afwan 2441 babu itikafi shawal shawal babu tó bí wáyé kí a lè ṣe itikafi ní oṣù shawal ilé ìlú agbègbè sínú Ramadan nìkan máa ṣe ìtìkáàfù yìí ọdíwà alìsẹ́ ìtìkáàfù ní oṣù Shawwal oṣù oṣù Shawwal afá jafari afá kìí Yunus oṣù oṣù Shawwal ẹ́ oṣù kẹlónì oṣù kẹwàá náà olókèlè Shawwal olókèlè Ramadan ọtọ́kùlà gan-an àbí àmà bá ti máa máa síta ṣàwàl síta ṣàwàl máa gbà lẹ́yìn Ramadan náà ni ó ti yíwa wọ̀lá kí mọ́ gbogbo àwọn oṣù islam ni tàbí ìṣòro ká fún mi bisimila muharram sọ́fàr rabi al-awwal rabi al-awwal fẹ́ gbà rabi al-thani náà jumada al-ula جمادى الثانية راو جمادى الثانية بجمادى آخر نعم النفع رجب شوال رجب شعبان شعبان نعم رمضان شوال ذو القعدة نعم ذو الحجة ذو الحجة ذو الحجة ذو الحجة ọ̀tẹ̀ ọ̀gbọ̀rọ̀ mọ́mọ̀ sọ̀rọ̀ dàbí ti ẹ̀ tó lọ́dọ̀ yín bẹ̀ òun tó lọ́dọ̀ yín bẹ̀ òun ìjọ pé wọ́n bẹ̀ òun lọ́yí à lóṣù kan olùkọ́ àmọ́ ni ọlọ́wọ́ ìjọ pọ̀ ó di yé wa ẹ ká máa ń oṣù yẹ dáadáa ọlọ́mọdà fi yé wa bá ń tọ́lá yẹ lọ. báàbù etí ká fi ṣàwàl báàbù tó fi yà ká máa báwẹ̀ حدثنا محمد وابن وهو ابن السلام محمد بن سرعونان يوم ابن السلام أما السلام حدثنا محمد بن سديل محمد بن المريزبا عن غزوان عن يايا ابن السعيد عن عمرة ابن عبد الرحمن عن عائشة رضي الله عنها يوا عمرة عبد الرحمن وبعد ما واقع عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأتيك في كل رمضان إن شاء الله صلى الله عليه وسلم إما أتيتك مبوس رمضان إذا صلى الغداء دخل مكانه الذي اتقب به وتكين وصباتها ولو في يوم يوعيتك يوم بلو فأذنته عائشة أن يتكف أذن لها sai da aisha wasu guda nini muna wai biya shi cika fa kuma na kusa gurme ba shi ina ba ta tankire rabat fihi kubba wala ba ta tankire lam ya bi an afsa rabat kubba sai da aka ba ní dáadáa máa bọ́ wàá ẹ̀yìn nìkẹ́lẹ́ máa ó dábàá ta tẹ́ǹtì ẹ̀ ọkùnrà ramani sọ́lọ́fọ́rọ́ sẹ́lẹ̀m gbẹ̀lẹ̀gàdá abṣọ́ra albatu kubat wọ́n ti dáa gbẹ̀rẹ̀ sẹ́lẹ̀ wọnú kúbà rẹ̀ wọ́n rí kúbà mẹ́rin míì wọ́n mi fúnra máa hàdá wọ́n ní kí lélẹ́yìí o bá ń kúbira ọ̀nà wùtáyì gbọ́fún wọn ní ròyìn wọn pé ma amalakun na alahaza kí ló mú yí sílé kí ló mú yí sílé abdullo inzaha falara táì ṣe iṣẹ́ ẹgbẹ́ sílẹ̀ abúwú ka ìrìn pé ọ̀nà zai àtọ́lámíyà tẹ́kì fi ramadan ibi gò sí ìdíkàfún níbi ká ọba káàkiri rẹ̀ kú lójú ọba fi ṣe nínú Ramadan yẹn mọ́ ata ìkẹ́kọ̀ọ́ fi ákéré àṣàrá ní Shawwal ọba postpone ọba pa ọba sí ìkẹ́kọ̀ọ́ ní mẹ́wàá gbẹ̀yìn ní oṣù Shawwal obìnrin nù ọlọ́ọ̀bọ̀ kó sànù wà ká ẹ̀ láàárọ̀ yàbí yàm kó bí mẹ́ta bí. باب من لم يرى عليه سوما إلا اتكفى àwọn ọ̀pọ̀lọpọ̀ rò pé èyí ti kàbùlọ̀ pẹ̀lú àwẹ̀ ni ẹ̀lẹ́mí rò pé èyí ti kàbùlọ̀ pẹ̀lú Ramadan kí láti ní Ramadan àlèṣe èyí ti kàbù àti lè tí èyí ti kàbù àti láti ní Ramadan ní sábẹ́ ó ṣe ló ṣàwárà lẹ́ẹ̀kọ́ ni lẹ́yìn náà tí èyí máa gbáwẹ̀ kọ́kẹ́ sí èyí ti kàbù kọ́kẹ́ sí ibi ṣẹ́ dé kò ní káàkiri ní mo fẹ́ lọ àṣírí ìgbèrè ọlọ́ọ̀bà ìṣẹ́lẹ̀ sí ìdíkà ọ̀ gbà rẹ̀ ó di ọ̀rẹ́ sí ìdíkà ó di nà ìgbéyàwó ẹ̀ ti ọ̀ gbà mí ìyàwó yẹn lè fi ó máa fi fẹ́ ní alì náà fi níyàwó kan fẹ́ ní alì náà fi kó fatima nìkan ìyàwó ẹ̀ fatima fẹ́ mo fi wá máa fi nù báyìí tí mo lè ní wọn ò máa fi ìdílé ọ̀gbìn nínú yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà nínú yẹ̀pẹ̀ ọwọ́ máa dojú àsùlọ àbí wàá délé wa bá apátúbọ̀ ní kí lọ́dún ní ọgbà ìbàdàn ní àà níbi ní ó sí ọ̀nù àbí wàá wà lọ àbí wàá bájú ti sùn ní ẹ̀kọ́ wọn ni yá abuturab yá abuturab àṣìyà olórúgbó àwọn àṣìyà ó ní yá abuturab bá yẹpẹ̀ yẹpẹ̀ ti yí la ẹ̀ ó yẹ yí àbí wàá jì í ẹgbẹ́ táwọn ṣe àwí wọ́n ní àlíyì òun ni bàbá gbogbo ẹ̀ lọ́ta bí ádámà láti inú turab wọn ti dá àtàbídẹ̀ pé àlíyì ní kíni abu turab ṣàbúrò mi ẹ̀yẹ yìí àtàbídẹ̀ pé àlíyì ní bàbá turab òun ni bàbá ádámà nù ó di sọ àlíyì ní bàbá gbogbo wa gan àlíyì ní ẹ̀sìn káàkiri ẹ̀mí àwọn sí àwọn fúnpọ̀ àwọn yẹn kéré lọ́wọ́ ọkọ̀ ọlọ́mọdún wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n rí pé yẹn lè ṣe ìtìkà láti pé yẹn gbáwẹ̀ ó dí yẹn báàbù man ráà àléyìí sọ́ọ̀mọ́n ìdá ìtìkọ̀fà báàbù àjọ pé ó ní dandan ní kí yẹn gbáwẹ̀ kí yẹn tó ṣe ìtìkà dáadáa Ismail ابن عبد الله عن أخيه عن سليمان بن بلال عن عبيد الله بن عمرو عن نافع عن عبد الله بن عمر عن عمر بن خطاب رضي الله عنه قال أنه قال ربنا عمر بن خطاب يا رسول الله إني نظرت في الجاهلية أن اعتقف ليلة في المسجد حرام قال رسول الله أوفي نظرك واعتقف ليلة bí wọ́n ìṣọ́lọ́wọ́ bá sínú mọ́tò kúrò ìṣọ́lọ́wọ́ bá mú sí nazar ní jahiliya nítorí jahiliya kí mo fẹ́ ṣe ìṣọ́lọ́wọ́ bá lórí orújọ́ kan náà ni bóòlù sí kí mo sàlẹ́ mi dẹ́ni àwọn fi nazara kò lè mọ́ jẹ́ wà á sí lẹ́yìn látẹ̀ kó sì ní kàbá lẹ́nìkan ní èyí lè fi kàbá lẹ́nìkan ó di wà láì báwo ìdá nazara fi jahiliya àníyàn tẹ́kẹ́ súnmọ́ àtìlámà báàbù kí ẹ bá ṣe dẹ́sẹ̀l kò jà ilé à ìfẹ́ ṣe kíkàf lẹ́yìn máa tó wá gba ìfìlẹ̀ kí ní nẹ́bẹ̀rẹ̀ tó ṣe ẹgbẹ́ tó tọ́lá lóṣìṣẹ́ yóò ṣe حدثنا عبيد الله حدثنا ابو اسامه عن عبيد الله عن نافع عن ابن عمر رضي الله عنه ان عمر رضي الله عنه نظر في الجاهليه ان يعتكف في مسجد حرام نذر قرار ما في حرم مكة فأراء قال لما لجك فقال أول رسول صلى الله عليه وسلم أو في نذرك نبي نكم مجالسة باب اعتكاف عشر أوسط من رمضان من رمضان باب اعتكاف لا يعني رمضان لا وعد رمضان حدثنا عبد الله بن أبي شيبة حدثنا أبو بكر عن أبي حسين عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشر أيام فلما كان عم الذي قبل في اكثر عشرون يوما الله أكبر عمر باسلنا أبي هريرة رضي الله عنه كان الرسول صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام àdébìsí la máa dáwẹ̀ imáfíìsì fún Ramadan mẹ́wàá oṣù ọjọ́ mẹ́wàá ni ma fi gbáwẹ̀ nù oṣù Ramadan tí ma fi fi kaf nù oṣù Ramadan tọ́lámà kánà áàmù lẹ́bí kúbìlà bá di ọdún sáàbí kú láyé yàní ọdún kẹwàá tó lè Madina ni ó wá sí ìdíkà twenty days ìdágbére ó di kúbìlà fi ìtẹ́kọ̀fà ìṣẹ́rúnà yóò mẹ́rin wá ah, sí ìjìká fún kí kí lè sí jẹ́gbà à 10 days olóko bá sọ́dára fún ìjì sọ́làm 2045 báàbù mọ́nà àrádá an yà tàkì sun mọ́bàdà láwọ́ an yà kọrọj báàbù an jẹ́ dìbò pé ìfẹ́ sí ìjìká ọwá wọnú ìjìká fún tán ó bá gbọ́ pé bí abdulrahman nìsí wọ́n gbọ́ pé ó ti bí tọ́ ìdí àwọn tọ́ ìdí lọ́jọ́jà wọn kà á jì ká fùtì rí ìránìà oníṣẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀ ó di ní wọ́n gbé pé ìdàkadé lọ́jà ó di ẹjọ́ mẹ́tàlá mẹ́ta aráàlá ìyàtìkì ẹjọ́ bá láni ẹ̀kọ́ fẹ́ ṣe èkì káf tún ma bá dára lọ́wọ́ àyíyá kan bẹ́ẹ̀ wọ́n kọ́ káì ní ìṣiná jìn jáde حدثنا محمد بن مقاتل أبو حسن أخبرنا عبد الله أخبرنا عودائي قال عدثني يحيى بن سعيد قال عدثني ابني عمرة بنت عبد الرحمن كتاب عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم ذكر أن يعتقفوا في عشر أواخر من رمضان عن الإبداع لنا كتاب سيد كاف كما وعد به رمضان فزنته عائشة سيد عائشة وعد بجون على ركوب باسي أدنى لها رفه وسألت عفاء عائشة عن يسادا فعلت أصحت فون شاكد من تروي قلنا في إسكاف هي كمان فأذن لها فقالت مرعات زينب بنت ابنة جاش قال زينب وما بني جاش ولباهم أمرت ببناء قبلية قبلية ولكم قالت وكان رسول السلام إذا صلى انصرف إلى بناء بناء بنائه رجع بعد كلمة يلا سنو إتك أفرني جوما كالسون فبصر أبنية كبارة وكبة ورسوسي قال ما هذا ولكن لي قال بناء عائشة وأبصر زينب وني أبو عائشة أبو زينب وأتي أتي أتي زينب والسلام البر أردنا بهذا كاري وقت لي إذا أبوه ومؤسسه قال ما أنا بمتلف في الكتاب ما رجع لما أشترى اتكاف أشرى مش واب ولا سلي واب دعوة واسي اتكافنا وأنه شوال قال بابه 47. حدثنا عبد الله باب اعتكاف يدخل رأسه بيت الغسل باب المعتكف يدخل رأسه البيت المكتسل باب وان تقل بس ما ما في ما قد ما في ما قمت ما ما, ما في له قال في السعودية يقولوا امام سوا لي وهم قرأ ما ما في iṣẹ́ rẹ̀ ní kí wọ́n kírun ọlọ́pàá bá gbọ́kọ̀ ọ̀rọ̀ ni máa kírun wọ́n máa kọ́lù wọn máa sí láàyè ó di wà so ẹdílẹ̀ bá sún máa sí ó wà ní tíkà kó lè gbórí ẹ̀ ọba fọ orí ẹnu حدثنا عبد الله بن محمد حدثنا هشام بن يوسف أخبرنا معمر عن زهري عن عروة أنا عائشة رضي الله عنها من عبد الرحمن أنا في زهري زهري الزهري ها لم ها من الذي قال لي في إمامكم يا عبد الرحمن يعني يعني زهري حدث عن زهري حدث نعم أقري أقري إمامه في العلوم sílẹ̀ olókọ́lì ti jọ oní Abdullahi jẹ́kù tó kọ́ sọ fún mi nù ó ní ọmọ ọdún náà bìláàdì pa láti ẹgbẹ́ máa kọ́lì ti jọ máa kọ́lì ti jọ ní àwọn afọ́gbàgbé láwùlà zuhuri ẹ̀zẹ́ abakasir mina nas ilẹ̀ mina hadith mina sunna ẹ̀ṣẹ̀wò láwùlà zuhuri tí ìlà ẹ̀kọ́ lọ zuhuri ní sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sunna ní bá tó máa lọ ìwà òun sì dáta wọ́n ń bú lẹ́mú zóòrí àwọn ọ̀tá ọlọ́ọ̀bá wọ́n bá islam jà àwọn bá rí kó sí fún islam wọ́n bẹ̀ wọ́n bẹ̀ kọlù wọ́n sàmọ́ ti kọlù tó kú báyẹn ti di ìtẹ́rù nìyẹn wọ́n bá imam zóòrí jà pé zansi ata ni ìtẹ́ abdullahi bin eh, umar bin abdulaziz ló lò ó ní kọ́ dis yọ in favour fún àwọn mawiya àwọn jẹ́ àwọn sinna mawiya ìdílé wọn ni ìṣẹ́nà ọmọ ìbùnà brazil mo lọ́wọ́ pa wa ọlọ́mọdé àfẹ́lẹ́ sáwọn alẹ́sàn yọlọ́ba gbogbo síásà yìí nípa ọ̀rọ̀ hadith ọyẹ kí ẹ máa ń pa rẹ̀ táwọn yẹn máa ń takọ̀ hadith pé hadith yìí mọ̀ ojú òní hadith yìí rọ́ni ìmọ̀ Buhari báyìí ni ìmọ̀ mùsùlùmí ẹ̀yìn ìgbàmí tó ti wá ó di tó ti wá gba نعم عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها كانت رجل رسول الله عليه وسلم قلوا هما تنو يرد سلامتي وهي آهدة ليس انتصلوا سيدة عائشة رضي الله عنها لما انتصلوا يسمى كان بتنو يرسل وهو معتكف في المسجد ألم يدعو الماسي المتواقع لي واسمه هذه يقرأ رؤية تجي كفني وعماسي أبي so ẹgbẹ́ nǹkan oṣù oníwọ́nú máa sí jíze wọ̀nyá ti hujjira ti ha abdullahi ṣíkẹ́ yíṣù wà nù yàrá rẹ̀ wọ́n wà nù yàrá rẹ̀ ní àṣà dina dina wílò ara sọ níbi na orí ẹ̀sì wallahu ta'ala alam ilé ní pàrí báàbù yìí ilé pàrí báàbù ìtìkáf ni assalamu alaikum warahmatullahi wabarakatuhu wọ́n bínú àfẹ́mi wọ́n á rí kún sàrá àǹtìlá ọ̀rọ̀ káàtù Ẹ́ kòtò àbúrú mẹ́ ìsọgbé káwà ti mà lọ́lọ́wọ́ ìyá àmà ò mú ní kọ́lọ̀ bá rí ọ tó fún ìkíyàn náà rí ọ àwọn àgbà mí bẹ̀rẹ̀ kí ẹ̀rẹ́ náà kíyàn kiri pàápàá jùlọ ìwọ tó jẹ́ dáìyà fẹ́ pé àwọn èèyàn ń sọ ẹ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ ni ìrìn rẹ̀ gan sọ láti máa kílẹ̀ nǹkan fáwọn èèyàn wọ́n bá sí ẹjọ́ ó di eyín àwọn lọ fẹ́ kọ́ bìrì ọ̀rẹ́ bẹ̀ sí fóbìrì kan lájọ wọn inú kìíní yàrá ìlọ àwọn ìyàwó ọmọ máa ti wá wọn bọ̀ ọba ọjà láti lẹ̀kún bẹ̀rù àwọn ń laagun obìnrin náà ń laagun sílẹ̀kùn wọn lọ́lọ́run rí ọ ọlọ́run lórí ọ ọ̀rẹ́ bẹ̀ sí fóbìrì ẹ̀jẹ̀ kò máa sí iṣẹ́ ọ̀lẹ̀kùn máa sílẹ̀ ó di eyín ọlọ́run torí ọ náà lọ sọ fún mi pé wọ́pọ̀ lóbìnrin gbọ́gbọ́ kí èsì ilé ìwọ̀ rẹ̀ ìgbèrè wà ní kọ́rọ̀ ó di òṣèré nìyẹn wallahu ta'ala so kí o bá láta ipò wọn ní àárín àárín kanyan kankan àbí àtọ́báwẹ̀ àwẹ̀ àyàn kankan ni ó di ẹwà pé yẹs ó di ọmọ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. ẹni wá gbéṣẹ́ dáwà lọ dáwà gidi kí kí mi nìkan ní bẹ́ẹ̀ jà ṣètọ́ nǹkan bẹ́ẹ̀ jà. Ustaz wa ma gánà tí mo ní kó máa kọ́ wa ní aziz gbà èrò nígbà tí yẹrí mà kọ́rọ̀ ṣe yà fẹ́rẹ̀ gbogbo ayé ní kòkòrò gé títàlẹ̀ yẹn lọ́wọ́ gbogbo àwọn àgbáyé ìjọba ó gé lọ́wọ́ àbí báyọ̀ ní yẹrí mà ti títí àwọn àṣàyé tó bá rí yẹrí mà tó bá rí yẹrí mà tó bá bá mú síbáyìí not from accused kìí ṣe ìtọ́jú wọn báyẹ̀ rí mẹ́jà ojúṣe tó ń gbára ọjà lọ ìṣẹ́ ìlú ìjà lọ akọ ṣe tí wọn bàjá ìjọ yẹn máa ń sọ̀rọ̀ yẹ̀rí náà yá ìdá gàgbé tó mo máa wọ ọ̀rìn kìtò ẹ̀ka gbà fún yíwá o ìkàdí haraka ìsìláàmù nàìjíríà yẹ̀rí náà lọ́lọ́ tuntun àbí abáyọ̀ sọ pé kò sí tó dá wàhálà tó jọba òun nítorọ̀ sẹ̀ríà rẹ̀ tó máa jọ ẹni tó yẹ ọ̀bùnàmà tí yorùbá ní tọmọdé bá ṣubú àwọn wájú rí tí wọn bá ṣubú àwọn ẹ̀yìn wò ẹni bá lè wọ ẹ̀yìn wò nígbà tí a wà ní 1999-1998 máa kí sí nàìjíríà million for Christ million for Christ million cik ní ọdún yẹ 2009 nàìjíríà tó bá ti gé dìde lu christian million for christ million for christ the year two thousand yẹn ọ̀rọ̀ sẹ̀rí àkàdé gbẹ̀mù ó kà da gbogbo òṣèrò wa rẹ̀ mi ó kà da gbogbo òṣèrò wa mi. náà ni ọba sanjọ ó yẹ ọmọ ẹjọ́ wálẹ̀ yìí ọtí gàṣà ọtí gàṣà ó ní lẹ́yìn sí wọ̀ mo wò rí tó ti di sí ìjọba yẹn ó sì wọ̀ gan kò tó báyìí ó sì gbà kí ní ẹ̀rí ó lè máa ń bú ìyàrí wà yẹn lóun mẹ́wọ́n gbọ́n mà ìyá tí ẹnìkan búlò ẹ̀kẹ́ tó bá ó ti búlò mi tó ti mẹ́ẹ̀dọ́gbọ̀n ẹlòmíì lọ búrọ̀ àkànní ń bẹ́nìkan sọ̀rọ̀ búrọ̀ àtàbílẹ̀ gidi ń bá ń bẹ́nìkan sọ̀rọ̀ búrọ̀ àkànní nínú àwọn ẹ̀rí láti wáyé gbà yìí look ẹgbẹ́ sí islam sí suspend mi bá ti fún mi sí islam mi for three years kí n sí islam kankan mọ́ ọmọ lé mi olùbá mi. ọ̀yẹ́ kára ah, amíru ẹgbẹ̀rẹ̀ fún ọ́ pé èyẹ máa sọ̀sọ́ di pé mẹ́rin kí ọmọ mẹ́rin gbà rẹ̀ máa gàgà bá kà sí gbogbo ẹ̀ ayẹ wọ́n fà sí lẹ́jì olùfàwé ní aláàjì ẹ̀mọ́ bí sọ̀rọ̀ wà wọ́n náà máa mọ̀ àwọn tó sọ̀rọ̀ sí wọ́n á ó di èyí bó ṣe rí nìyí ó di èyí ọlọ́ba kó kó sàánù wà ní ọmọlá fún ẹ̀yọ ọlọ́ba tó ọ̀rọ̀ yẹ̀rí mà. Hmm orí tí ó bá yẹn ti mo ń sọ fún inú ẹni tí yóò láìpẹ́ yẹn nígbà rárá làwọn èèyàn wà kan ní àwọn supreme council mo nílò supreme council yìí gan ibi tààjí ti yẹ̀rí náà àwọn ará nàfàlà kan máa kọrin kan ìtakọ̀dà orin àwọn haúsá ni ó ní àwọn wà ní àwọn ṣé òṣùpá fódíò ó gbé sẹ́ríà wá àwọn ń lo sẹ́ríà lọ àwọn olùdíbáwọlé dé àwọn kòmíníà masters wọ́n kì ní olèwò nígbà wọn ni kọ̀tàkọ̀tàkọ̀tà wọ́n bá jẹ̀bá táwọn wọ́n kálukú lé dáhùn làwọn bá lé dáhùn làwọn bá sùnà àwọn olè wọn kó gbogbo ẹrù tí wọ́n àwọn olè kó gbogbo ẹrù wọ́n ti lọ gan àwọn ti wà lórí oníyẹ̀rí mẹ́lẹ́kọ̀tà bí ó ti kọ́ káàkiri káàkiri káàkiri káàkiri àwọn olóòwò ti lọ ẹgbẹ́ ìdílé náà jáde délẹ̀ ó di bẹ́ẹ̀ lọ́rọ̀ sẹ́ẹ̀sì ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó sàánú àkóso wá sí kọ́ngẹ́ dáadáa ó di ọ̀ká kí láti dá àwọn yòókù yẹn غير تنبيهية يعني وضع وضع sí ìgbàgbélé orí ìgbàgbélé ìgbàgbélé ní ìgbàgbélé àwọn yóò jẹ́ ìgbàgbélé ẹ̀rù yẹn lẹ́yìn àwọn yóò jẹ́ jẹ́ àwọn yóò jẹ́ jẹ́ ìwọ ló mú ọ̀rọ̀ ànábìwá nìyí. bẹ́ẹ̀ ìdẹ́rù sí ìjìnlẹ̀ àdáyé kó jẹ́jẹ́ onímọ̀jọ́ mú ìwà lẹ́kẹ̀ẹ́ pé ìyàwó ẹ̀ sẹ̀ lé nìyí hàmì fún bàbá zèrè fi ẹ̀zẹ́mpù ìyàwó rẹ̀ sẹ̀ lé nìyí ọwọ́ ẹ̀kú fáì ìsọ̀rọ̀ yẹ̀ bọ́ sí ọdún fi jìkà fún máàsì ọwọ́ ẹ̀kú àrùn sí máàsì fi jìkà ó ní wa kókó burú mbẹ àti kókó yà wáńdó road náà ni kókó jọ àbíkó gba kíkẹwé ní wáńdó road ó ní ẹ̀ẹ́ ọlọ́run wa kọlu wa. gbogbo sí lélẹ̀ pé mo mú mọ ọ̀là àkọ́rọ̀ 1971 àwọn ní ansaru islam ansaru islam ní kápápá sí òmò kápá ansaru islam fún wọn náà ń gánà àti wá sí nàìjíríà wọ́n wà ní nàìjíríà ara tí wọ́n ṣe nìyẹn lù mọ́ àwọn àwọn òbí lọ́wọ́ tí wọ́n náà fi ní primary school certificate lọ́kẹ́ tó wọ́n primary school somali giants ọmọkọ́lù kọ́ ní jọ́nà àwọn ìkọwánù ìkọwánù muslim ní kùntù bí wọ́n bá gbogbo pé à ah, wọ́n rọ́lí ta school yẹn ìbá muslimin bá wá sí ansaru islam àwọn afẹ́rẹ́ sí ẹ̀dá àwọn ń bọ̀ láti school ara délé ìtàlá haúsá ẹbí ní ojú tààlà ọ̀sá ilé tí wọ́n ti fún mi àwòsí wa bàbá ìyá màmá mi wọ́n ti kọ́ lé ṣẹ́gbẹ̀ báyìí ẹgbẹ́ kejì báyìí ní ọ̀rẹ́ aláwọ̀sá ẹ̀ sọ wọn abáyà ló bá gbé àwọn abáàgì nílé bá kọjá lọ sí mọ́síláàsì wọ́n ti ọ̀la àwọn ọmọ káàsù wà fún ìyàmbọ̀ ní ah ṣé ó sì lè máa ní ṣé ẹjọ́ bá ti dín lẹ́mọ̀ rántí ọlọ́run ẹjọ́ bá ti dín nígbà tí ṣe tọ́ ọ̀hún tí ó sì kìrẹ̀ lóòótọ́ bí wọ́n kọ̀ fi ṣe lọ bá mi rí o wọ́n mo sọ̀rọ̀ láti náà tí mo máa fi rìn mo wá kó bí sí. mo kọ̀ sí kíbla mo bọ́kà wá ní ṣẹ́rú ṣẹ́rú ṣẹ́rú mi ní nǹkan sí kíwí òun bèrè gbogbo sí àṣírí kan ní mo ọ̀nà fà ṣíṣe wọ́n lọ́dọ̀ tó pa abẹ́ẹ̀fẹ́ pé ṣíṣe bọ́ọ̀dì ni ẹ máa rántí lọ ọ̀pọ̀lọpọ̀ kojú sí ẹ̀bà lọ́dọ̀ àkójú sí kíbla bákan wá fún méjì pé ah. ẹni tó bá rántí ọlọ́run pa ẹ̀sáàmù náà ó ṣe dáadáa ọ̀pọ̀ náà ẹ̀fún lẹ́sì ó fún tọ́yìn lẹ́sì pé ẹni tó bá rántí ọlọ́run pa ẹ̀sáàmù náà kí àmọ́ kọfíyẹ nǹkan tó tẹ̀lé jẹ́ yìí wọ́n àkọ́jú jẹ́ yìí báyìí nǹkan náà ó di yẹ́ tó bí ẹ̀ bá kún un lé dúkìá wẹ̀ bàjá wọ́n ti wáyé sílẹ̀ sílẹ̀ kún un lọ wọ́n gẹ̀ sí ni olùmí di ayò ní ọ̀lọ̀ olùmí di pẹ̀lẹ́tì sáà so ìrẹ́ títí máa ẹ̀sìn ni ó di ebó gẹ̀rí nìyẹn wallahu ta'ala alam wa alaikum salam dila ẹ́ bẹ́ẹ̀ni ọbẹ̀ni ọbẹ̀ni kókó mọ̀ pàṣẹ pé kí wọ́n yẹn gba Fatima sọ̀rọ̀ ó bínú sí Fatima ìpínlẹ̀ tó ṣe aburú láti fẹ́ dàrí kí wọ́n bá mọ̀ sọ̀rọ̀ kó má bínú mọ̀ lọ́lẹ́

tọ́jú lè bẹ̀yàn ìyàwó yẹn lè bẹ̀yàn ọmọ yẹn làzá rẹ̀ mo parí ìjà fáwọn kan jó ní ìgbà ìdíje tàbí jẹ́ mo parí ìjà yẹn ìyàwó yẹn ìyàwó yẹn ni ọkùnrin ló fi bọ́ ìyàwó yẹn sọ ọkọ yẹn ń bọ́ ẹ̀ wọ́n ti ìyàwó yẹn la ọ̀rọ̀ mọ́lẹ̀ báyìí kí n ti sọ pé kọ́kọ́ yẹn bẹ ìyàwó yẹn tó fi bẹ̀ ìfẹ́ lórí àgàtọ́jú kò sí ètùtù ti bẹ́ẹ̀ ń ìyàwó yẹn. Ah! ọjà má bínú tó tọ́lọ́ ọba ìmọ̀ bọ́lá ọ̀sẹ̀rí ni ó bínú tó tọ́lọ́ ọba ìgbọ́lá ọ̀sẹ̀rí ni obìnrin sọ àwọn pọ́ìntì mẹ́ta kan fún ọkọ rẹ̀ kọ́ rí ẹ mọ́ ẹ̀ ní street orí àgbẹ̀ lójú ìyí tí pé àlàbí ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni oníkọ́ bọ́ẹ̀ oníkọ́kọ́ ń jẹ́ pẹ̀lú ní gbígbà lọ ó di ọdún mìíràn bẹ̀rẹ̀ sọ̀pọ̀ àmì ìmásọ̀ àwọn pọ́ìntì mẹ́ta náà máa sọ̀rọ̀ mo ti máa fún wọn pé káwá ìgbà kíkẹ́ nínú kẹ́yìn lẹ́sùn tó kàn wá báyìí báyìí báyìí báyìí tó bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀kọ́ báyìí báyìí tó bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀kọ́ báyìí báyìí báyìí tí ìdọ̀kú bá bẹ̀ bá fáyìn ní pé kíkẹ́ ìlẹ̀ jẹ̀ gbẹ́yìn ó ń gbọ́n àmì ìrẹ̀mà bẹ̀ wọ́n ti bìrì tó sọ̀rọ̀ wà wọ́n bìrì tó sọ̀rọ̀ wà so ọkọ gẹ́gẹ́ máa bẹ́ ìyàwó ó di àpáta òfìkì ìyàwó máa bẹ ọkọ ọ̀gá ìyàwó máa bẹ ọ̀gá ìyàwó dáadáa kó dàbí ọmọ rẹ̀ jáde ọmọ rẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ ọkọ̀ ni ó gbàwí ọkọ̀ náà ni ó bẹ̀rẹ̀ ó díye ọmọ lè bàárẹ̀ ibi pápá ní lásìkò sí dín kẹtẹ ìkúlùkù mùsùlùmí ìsinyìí ó díye ó díye lọ nìyẹn wọlá òtàlà agbọ́dọ̀ máa lu agídí tọ́lá ìyàwó ó díye apá àtàjù àìlú agídí tọ́lá ìyàwó ẹ̀ àmà bí àwẹ̀ ẹ̀rọ agídí yẹn yẹra wo àwọn ẹ̀sìn wọ̀nyẹn àwọn jẹ́lura wọn náà ni jẹ́lura wọn náà ni سوى الله لغفر الله قصان ونام ẹgbẹ́ fún fásitì ọ̀yẹ́ kó fún ọ̀yẹ́ fún kéṣe wọ̀nyà mọ́kọ̀ ọ̀yẹ́ kó fún oyè yìí wọ́n fún yóò fún ọmọ useless lẹ́yìn náà irú àwọn ọmọ àtúntò fún yípa apá kan tí wọ́n rìn fún mi báwọn àtà ìran náà kẹjẹ onímọ̀ gan ó ní àwọn ọmọ seventeen tuntun mọ̀ yákan náà ọmọ seventeen ọ̀sán mọ̀ yá méjì tó jẹ́ ọmọ ìyá kan náà kò sí àwọn ajágbà àwọn ọmọ èèyàn lọ́dẹ kẹwàá àwọn ọmọ èèyàn wà bá wọn rẹ àwọn ọmọ èèyàn ń kó pẹ̀lú ìdí àrẹ̀bá mú lọ ẹjọ́ lọ́kọ̀ àwọn ilé àbúrò ẹ ní olóò sí bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọjọ́ jọ ń ṣe òkú sọmọ bàbá yẹn mọ́ ó di tí a bá yẹ fi kú nínú ẹ bàjẹ́ ni kò easy it's not easy ìyàwó lọ́sọ̀rọ̀ pé min àyàtì ànàkálàkà ọkùnrin min àǹfíṣkùn àzọwájà lè fi ṣùgbọ́n eléyà ẹ́ ìjà alábẹ́yìn náà kò gíní mọ̀wádà mọ̀wádà ìmọ̀fẹ́ lò wòdúd ájú fìlàkà lọ ìfẹ́ tó lọ́kọ̀ máa nù ìyàwó láti nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ kó sì láàánú ẹ̀ láti nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ àwọn ilé ìgbóyè wọn máa jí àwọn nǹkan máa yín lọ́wọ́ nìí fún ni my baby my baby gbẹ̀rẹ̀ bí yẹn sì máa tẹ́ ọmọ rẹ̀ lọ́yẹ̀ kí àwọn máa tẹ́ ọkọ bébì rẹ̀ bí yẹn sì máa tẹ́ ọmọ rẹ̀ kékeré ọtí ọkọ máa tẹ́ um, my darling my sweet out ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ìfẹ́ ìsìlẹ̀ àti ìsìlẹ̀ kẹ́mẹ́ ẹ máa sọ fún ìyàwó yìí lọ́fọ̀ àti ìsìlẹ̀ máa fi dúkú táwọn ìyàwó ẹ̀ nígbà wọn fi sí ẹnu lé ìgbìmọ̀ wa sẹ́yìn àṣà oúnjẹ náà yìí bá ń bá a sínú lé ẹ̀ nípa ìyìí فإذا نودي للصلاة وقت البيت كأنه لا يعرفنا ولا نعرفه هذا قال اليوم ما يا مارين يا وين ما سا ريس إنه نولي ومجد ما ساري ويسيد عائشة رضي الله عنها wọ́n ní kọwọlé tàbà tàrí àdébí mọ́ fi àdébí ilẹ̀ ọdún wọn fara sí àdébí máa fi òun lẹ̀ ó ní àálì mi èmi obìnrin bá sọjúrò gbọ́gbọ́n náà lọ sí sójà ó lè fojú olóòrùn sójà kó gbogbo kó gbogbo fún ẹni ìsàlù lọ́gbà ọgbọ̀n ó di ẹyin èyí máa rọ̀ fún ìyàwó ẹ̀yìn ó di ẹyin hikima kan bẹ lára akọ àti ìyàwó sírì ńlá kan bẹ mẹ ọmọ yàrá lélẹ̀ ọmọ yàrá ni bàbá kan ọbẹ yàrá kan ọbẹ inú kòkànlá jáde ìyàwó rẹ kàdé ni òye yàrá mẹdúgbò ni ìwọ mọ̀gbọ́sọ ni ọ̀rá fọ́ra yìí sírì mí bẹ tí mo fi hàn ìyàwó rẹ̀ ọmọ ìyá rẹ̀ òní mọ̀ ìbàbọ̀rọ̀ mi ẹyẹ yìí feelings ìyàwó rẹ̀ máa ní fún ẹ àánú tó máa ní fún ẹ ọmọ ìyá rẹ̀ olè máa ní fún ọ kọ́ ọmọ ìyá rẹ̀ olè máa fúnra fún ọ ọmọ fúnra ọ nìkan ni nìkan ni nìkan ni àá àwọn ìyàrá mánì ìyàrá mánì wò láàmà ilé ara mọ́nu yẹ mọ́mọ́ ó rí èyí àwọn yàwó yóò ní fúnni fún bó máa rántí dáadáa aláàbí ìdílé ọlọ́gbà fún yìí ìyàwó ọmọ german ni mariam ajá mariam wọ́n ti bá rí wọn mọ̀ ẹ̀yà sí pé wọn ẹ wọ̀ náà bó ti jìtọ́ láwọn tó ẹ bá wo ìfẹ́ àwọn jà àánú tó wà láàrin wọn ó bí wa bó ti lọ nìyí nígbà tí wàhálà sí àpọ̀ ní nàìjíríà ń jẹ́ tó gbé máa kó lọ tàwọn sọ kókó máa lọ obìnrin yẹn ń fún àti pé wàhálà ti pọ̀ ju àwọn tí a ń sẹ́ wàhálà náà ń gbà ń kàlùkà náà kò máa ń tẹ́lẹ̀ báwọn náà kò ju kàdúnà kò ni àkókò tó fi kókó ní nàìjíríà kò sí germany ó di wa ìfẹ́ yẹn ìdàmú ìbúlẹ̀ àráyà kan tó tó dáadáa ọ̀ọ́yà ìyàwó ó lágbára lọ́fẹ̀ẹ́ sọ fún mọ̀sọ̀wọ́sọ́ àbá ìlú mi ọ̀rọ̀ pé kí n sàdúrà ẹ̀rọ tó ti fúnra mi jẹ́ ẹ̀rọ tó ń bàbá pé kí n ti bàbá fẹ́yàwó ẹ̀rì mẹ́gbà ọ̀ ọlọ́run bá ń gbọ́ pé ó nà lè bá sùn lákò wà ń kéde bá sùn làwọn ni ọlọ́run ní àwọn ìyàwó jẹ́ rí ẹ̀ sọ ìdàbọ̀ra fún yín ni ẹ̀yin náà lè ní àti ìdàbọ̀ra ní fáwọn ìyàwó yìí kí ìbálòsọ̀bọ̀ra àwọn eléèbó àwọn eléèbó àwọn ẹjí gbogbo nǹkan yìí níbá mú ni kọ́ wá wọ́mù bẹ́ẹ̀dì òun àbí ìyàwó náà wọ́n máa wọ́mù bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ àbí ó ní oyó wọ́mù bẹ́ẹ̀dì àbámi ọlọ́mọdé fún yẹn ó ní máa sọ̀rọ̀ fún mi ti kẹ́ ìyàwó ló dúkùú lọ́ra ọkọ̀ yóò dúkùú lọ́ra káàkiri máa wọlé ìyàwó yóò ní jókòó sí wọn ó ní ìyàwó yẹn wọ yẹ̀wò lọ yẹ̀wò yẹn yẹ̀wò wọ nínú yàrá lọ ìyàwó yẹn dìde ọkọ yẹn wàá dìde kúrò lórí àga tiẹ̀ tí wàá jókòó lórí àga ti ìyàwó ẹ̀ àlejò tó dé òní wàá jókòó lórí àga wọ́n mẹ́rin pé wọ́ọ̀mù ara obìnrin yẹn ooru ara obìnrin sì wà lórí àga yẹn kálejò tó dé kó bá ní fílìn ìyàwó yàwó la ó fi tó ń tẹ̀lé ara wọn dé níjọ́ tí òtún gbàgbọ́ hábì sẹ́láìsì dáàbì sẹ́láìsì láti wà lẹ́yìn ìmọ̀ tí wọ́n ti gbà yẹn àjọ wa ń sọ̀rọ̀ àjọ wa ń sọ̀rọ̀ àbá lọ ní mo ń gba tàbíà tí bọ̀dá mi ni ẹni tó sẹ́láìsì ọlọ́yẹ pé màálí mọ̀tún ìyàwó wọn bíkà ẹ̀gbọ́n àbúrò sí olóko àwọn màálí mọ̀tún ìyàwó wa ni àjọjọ́ gbogbo ọ̀gbọ́n mi báyìí láti ní ah, ìyá mi ìfúnmọ̀ ìyá yìí o nítorí wọ́n ti wọ àwọn obìnrin ti múra bí èrè ẹ̀ka kìkì ó lè kọ́lé sílẹ̀ níyàwó tó wà báyìí tó wà nù àdúrà yìí nígbà tí ìkúkúṣe ìsìláàmù ẹni tó ní kí wọ́n ṣe nìyẹn nìkan ó tún wá gáìdì gbogbo tí ó sì ń lébi jù náà tí ó tún gáìdì sí kọ́mọ́bà náà sí àbáwọ̀ àwọn obìnrin náà rí láti káàkiri nìyẹn tó ń sì ń lọ bá ọkùnrin ní ọ́fíìsì ló nìkan pẹ̀lú ọkùnrin nìkan ní ọ́fíìsì gbogbo yẹn rẹ̀ níta ó tún gbé nìkan tó jẹ ọyàn wọn kí ni wọn fi ń ta sí sókè ó di gbogbo eléyìí ìfẹ́ ìṣètò ọ̀nà Islam Islam ti ẹ̀rọ fún ọ̀yàwó yìí mú fẹ́ sọ ọmọ nìkan ó ní gbogbo àṣà ìbò jáde tí wọ́n tẹ́mọ̀ ẹ̀kọ́ kọ́yìn ìṣèbàdà ẹ̀sọ́nù ìṣèbàdà ẹ̀sọ́nù máa ń rí òwò yẹn àwọn dáàmú àwọn ọmọ àwọn òníran ìbò òníran ìbò òníran àbí ẹ̀yìn ilé ìbò àwọn ìbò níran òun níran kò dé ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́jọ pẹ̀lú mísíkì pẹ̀lú mr john ìyá àwọn bọ̀rọ̀ bàbá lọ́yọ̀ lọ́wọ́ àbàbá ti sọ̀rọ̀ pé ìlú ìbò dójú orí alágbójú mú ńlá tí wọ́n pàdé orí ìgbọ́rin tí wọ́n dé ń lọ́mà bàbá fẹ́lẹ́ wọ́n ti sọ̀rọ̀ pé ìyá tó dé ẹ̀sẹ̀ léwu kíkí ẹ̀ ti pọ̀ ju o ó fẹ́ ṣe kankan ni ọlọ́gbó ti kí yẹn gan-an wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kótó kùdù bẹ́ẹ̀ sí àjẹ́ àjẹ́ bá yín àjẹ́ wọ́n sáàmù síra wa wọ́n yín kàrí káàkiri ni kàrí sáàmù síra ẹ̀yẹ igi àdébìjì bá kọ̀rọ̀ àrẹ́jẹ̀ sí kọ́ra ilẹ̀ Islam yíyá yìí ó ní afẹ́ àmì bíbí ó ti lọ ní àtàìsíà ní yákọ́ mẹ́kọ̀ọ́ ayò èbó ọlọ́wọ́ sàn wọlé àtàlùkẹ́ àmọ́ ìjàdọ̀ tó tẹ́lẹ̀ bí ọ̀nà kọ̀rẹ́ sí ọlọ́ba ẹni tí mi àfẹ́ ìwọ́lọ́ba àmì wọlé alaikum warahmatullahi wabarakatuh